ọlọ́mọ yẹn kárí wàhálà o tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ sí olódì yín tó tún lè jó lè lọ ajọ́ ń lọ ni. ìfẹ́ ni. ìfẹ́ wo. ìfẹ́ tí mo ní ṣe. Ah! tí o bá ní àbúrò tí o bá sọ̀rọ̀ títí ó sọ pé òun ò ní gbọ́ nǹkan tó deserve gbogbo ni mò ń ṣe fún yín. àwọn aṣẹ́bí ti ń wọlé iná. Oya, ọdẹ mú ẹ. ṣe máa sọ lórí married woman wọ́n máa sọ pé wọ́n máa dúró síbẹ̀ wọ́n máa jókòó síbẹ̀ ó dẹ̀ ló ṣeré ni. ṣé o ti fàkù sí gàgà? ẹ ẹ nà ọ ṣé wọ́n ti bá ilé ọba jẹ́ tóbi tọ́ sí lọ́sí. nko nko kò ṣẹ́kọ̀ọ́ láyé mi nko kàwé kó bá jẹ́ pé ayọ̀ lẹ́ẹ̀rin mi rẹ̀ ìwọ rẹ̀ mo rí. ogun láká ayé arúgbó ńlẹ́ abẹ́jẹ́ rẹ̀ ní ká lè tètè mọ ibi tá máa tún sáré yẹn náà sí ká lè yanjú gbogbo nǹkan papọ̀ lẹ́ẹ̀kan náà.